<laughs> Jésù Olúwa Jesus mighty name. Gbọ́ mi. Hear me. A fún ọba kan ní ògo. We gave a king a glory. Sọ́ọ̀lù là ń pe orúkọ rẹ̀. His name is called Saul. Lọ́jọ́ tọ́lọ̀ fẹ́ fún ní ògo. The day when God wanted to get to glory. Kò sẹ́ni tó lorú ògo yẹn rí. Nobody else used that type of glory. Ní ilẹ̀ Israel. In the land of Israel. Sùrù gbọ́ mi dáadáa. Let me very well. A ò jọba rí. We have not been thrown before. ilẹ̀ Israel. It is in Israel. Ọlọ́run wá wá ẹni tó fẹ́ lò. And the Lord was looking for someone to use. Fún ògo ńlá yìí. For this great glory. Ọlọ́run ò kì tètè lo ẹni tí ò ga. The Lord does not suddenly just do someone that is not. Ó wá wá wọn ó wá rí sọ ó rí bó ń ga dáadáa ó rí bó rẹwà dáadáa ọlọ́run wá lọ yàn án ó fún ní ògo ọba gbà tó gba ògo ọba yìí sọ fún ẹnìkan sọ pé màá mọ̀ ọ́ lò ó tó lò sọ pé màá mọ̀ ọ́ lò àbúsọ̀rù ọba àkọ́kọ́ ní ilẹ̀ Ísírẹ́lì láti ìdílé kìsì wá. from the from the family. lẹ́yìn ọdún méjì. after two years. Saul ló ṣiṣẹ́. Saul misbehaved. a gba ògo lọ́wọ́ ẹ̀. the glory was taken away from him. màá fògo mi tá ẹlòmíràn lọ́rẹ̀ o. bọ́bọ̀ bọ́bọ̀ mi tá ẹlòmíràn lọ́rẹ̀ o ẹlẹ́dàá máa fògo mi tà lómìnira lọ́rẹ̀ o. máa fògo mi tà lómìnira lọ́rẹ̀ o ẹlẹ́dàá. máa fọ́kọ́ mi ta ẹlòmíràn lọ́rẹ̀ o. máa fọ́kọ́ mi And ògo lọ́wọ́ Saul. The glory was taken away from Saul. A dá padà sí ọ̀dọ̀ Dáfídì. I returned to David, give it to David. Gbọ́ Hear me very well. And the life of Saul. Agbá ògo. His glory was taken. The spirit left him. He was given to David. Ó jẹ́ sọ́ọ́ èyí tí samuel wọ ó dì mú ó oh, aṣọ náà yàmọ ní ọwọ́ ọ̀rọ̀ jáde pé a ti fa ìjọba rẹ yà a ti gba ògbọlọ rẹ a ti fún aládùúgbò rẹ èyí tó sùn lọ ẹ ọwọ́ yín méjèèjì sókè wọlúwa má gba ògo mi lọ́wọ́ mi má fi fún ẹlòmíràn orúkọ jésù sọ ní àdúrà.

burú jù gbogbo orílẹ̀ èdè tí mo. Yorùbá language is the most difficult. ó ní èdè burúkú kan tí Yorùbá máa ń pè. language. wọ́n ní bí ìgbà yí ẹ̀. they say in his life. ẹni yóò dẹ̀ ti kú. ẹ̀dọ́ kí ló sọnù ní ayé ẹ̀. what is your thought about that person's life. wọ́n gba èso láàyè o láti fi mi wọlé lójú ọmọ ènìyàn. You know the prayer that prayer? Gbogbo ma sórí yẹn sà. Èṣù lọ́ba Olúwa. Ó tọrọ Jóòbù lọ́wọ́ rẹ̀. Ọwọ́ èṣù Èṣù ló bá Olúwa. Ó tọrọ Jóòbù lọ́wọ́ rẹ̀. Ó tọrọ Jóòbù lọ́wọ́ rẹ̀. Ọwọ́ Èṣù tẹ Jóòbù. Ọwọ́ Èṣù tẹ Jóòbù. Jóòbù domi yẹ̀yẹ́. Jẹ́jẹ́ ni Jóòbù wà. Job was just there. Èṣù ló bá Ọlọ́run. Ọlọ́run ló pè é. Ìwọ́n kò á kí á sí Jóòbù ránṣẹ́. Job might. Bẹ́ẹ̀ kò sí èkejì rẹ̀ láyé. no one like God. Ẹni tó bẹ̀rù Olúwa. The one that feared the Lord. Satan now said. "Stop is not fearing the Lord. Ebo sọgbà Because you use a surround around him. Ebo jẹ́ allow death to suddenly kill him. Eat and eat and drink in your bed. Ìwọ fún mi ní ìṣẹ́jú Just give me a few minutes. Jẹ́ tọwọ́ Let me live my life. Satan will not touch your life in Jesus' name. Èṣù tọwọ́ bá yẹ Job. Set that of the life of Job. Ẹ sàn láàrin ọjọ́ kan sí mẹ́ta. Between one and three days. Gbogbo ọmọ Job mẹ́wẹ̀ẹ́ wá. All children just settle. children. Wọ́n kú lójú ẹ̀. They all died in his presence. Gbogbo àjàgà màlúù Jóòbù parun All his cattle and everything he had. All his businesses that were collapsed in his presence. Because Satan touched his life. You call the name of Jesus three times. Bàbá any hand that Satan wants to put on my life. Because of my glory. The king started. Olúwa èyí tí a fẹ́ nà sínú ayé mi nítorí ògo àwọn náà fẹ́ gbẹ dànù oyè oyè oyè oyè oyè oyè sọ́dí ẹ̀dùn à yá ìṣúra bá olúwa bá gbàdúrà ó tọrọ Jóòbù lọ́wọ́ rẹ̀ ọwọ́ èṣù tẹ Jóòbù. Jóòbù dóní yẹ̀yẹ́. Má gba èṣù o. Láti fi mi wọlé lójú ọmọ ènìyàn kí má bá gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà. Jésù Olúwa wa. In Jesus' mighty name. Má gba èso láyè o <laughs> láti fọmọdọ́ mi wò kí má dàbí rákèlè tí sunkún tí kò gbígbẹ́. Máa gba èṣù láàyè láti fi ọmọ tọ́ mi wò. Don't let Satan touch my children. Kí ọ̀rọ̀ mi má dàbí ọ̀rọ̀ rákèlè. So that my situation will be that. Tí sunkún tí kò gbígbẹ́. torí ìràwọ̀ Jésù ẹ lọ ka gbogbo ọmọ wẹ́wẹ́ láti ọmọdún méjì lọ dé ìsàlẹ̀ wọ́n sì ṣe bẹ́ẹ̀. Rákẹ́lì sunkún kò jíbẹ̀ wọ́n ti gba ọmọ rẹ̀ méjì tó ní. Bàbá mi wí kọ́ ẹ̀kọ́ kan ní ọdún kan wípé ìràwọ̀ ń kó bá ìràwọ̀ ògo kó bá ògo. Bọ́ mi dáadáa Jésù la fẹ́ nítorí oyè ọmọ tí wọ́n pa. because of those old children. síbẹ̀ ọlọ́run gbé ògo Jésù pamọ́. yes the Lord kept the glory of Jesus. plane crash torí tó crash here. that plane crash I see that. wọ́n you jẹ́ the ẹnìkan show? it might because of one person. la kọ àkọlé ikú that the story of death was. kò dẹ̀ ní they come sá. they not die alone. over one hundred people over one hundred people. a bá will go with that. àwọn kan ní ògo débi pé. some people have glory so much. lọ́jọ́ ikú wọn. that the day of their death. wọ́n dá they don't go out go alone. ògo wọn máa ń kó glory cast all down crowds. hallelujah. hallelujah. àwọn ògo kan tó máa ń kó ìròyìn. there is some glory that go with all crowds. abẹ́mọ̀. don't you know. ọjọ́ tó bóyá bá fẹ́ wọlé. the day that glory wants to. wọ́n máa ń mú àwọn ènìyàn. they come with all. wọ́n máa ń mú wọn pọ̀ mọ́. they go along with other people. gómìnà kan kú lóńdó state. there is a governor that died in Ondo uh, state. ní ìgbà tó kú. when he died. wọ́n fi aeroplane gbé òkú ẹ̀. his plane was carried with his coffin was carried with the plane. When And they were carrying his coffin. Plane tún jà. The plane. Ìlú àwọn bàbá yìí. Ask our fathers. Èèbà. Yes. Ní ìgbà tí òkú tún mú òkú lọ. Death taking other death. Bodies. Ògo ló ń jẹ́ bẹ́ẹ̀. We talk about glory. Wọ́n dá lọ. They don't go alone. Jésù pápá ìgbà tó fẹ́ kú. When Jesus wanted to die. Kò dá kú o. He not die alone. Ó lé ọwọ́ ọ̀tún. Àti ó lé ọwọ́ òsì. And the thing on the left. Ó mú wọn dání. He took them along. Wọ́n máa ń mú ẹni tó máa sìn wọ́n lọ sí ibodè. They take them along Ó fẹ́ gbàdúrà. You want to pray. Yóò máa ní tí kú fẹ́ kàn. I don't know who is next to them. Èyí tí ò dẹ̀ fẹ́ dá wọlé. That don't want to go alone. lè fẹ́ kú ní àdúgbò kan. Some people want to die in kú ẹ̀pọ̀ èrò lọ people along. ó bá gbọ́ pé tírélà já wọlé kan. if you sì gbiná. and lè jẹ́ torí ológo kan. it could be because because of one glorious child. àwọn ológo kan wà. there is some glorious children. lọ́jọ́ tó ń bá máa wọlé. the day they will be started. wọ́n máa kó ògo wọ́rìn lọ́lẹ̀. they go along with their glories. ọmọ yóò ránṣẹ́ ọlọ́run tó ti kú sí playground. do you know how many uh, men of God have died in glory past. bí n kò dúpẹ́ kò dá lọ sà. you don't go alone. my small role. Mas more. Kódà lọ sà. Wọ́n wọ́n kó èèyàn rẹ̀ lọ. They go along with people. Wà á gbàdúrà. You will pray. Ẹni tí múra tán tó fẹ́ sọdá. Anybody prepare to cross? Máa tó wọ́n mi mọ́ra lọ. Owó ya ó yá máa gbàgbọ́. Sọ̀rọ̀. The person prepared to cross over. Ògo tọ́jú tèmi lọ. Glory that is part of my glory. Má tó ń fà mí wọ kòtò. Lọ́jọ́ àìpé gbàgbọ́. Pray gbọ́ àdúrà Jésù Olúwa olúwa sọ ara rẹ jáde ah, ẹ gba ògo fún ara yín jésù olúwa wa. jẹ́ ká ah. jókòó ní ìṣẹ́jú díẹ̀. mo sọ fún alẹ́ kan pé. I told us the other time that. Èmi kọ́ ni oníwàásù. I am not the summoner for tonight. Ṣùgbọ́n kò sí ìgbà tá a lu ṣẹ̀kẹ̀rẹ̀. There is no way we we we uh, we shake the beat. Tí ò ní dún. That it will not sound. Màá bá wa sọ̀rọ̀ lọ́rùn díẹ̀. I'll speak the word of God for a little while with us. Lórí àkórí. The theme. Èyí tí ó wà lára flyer program. That's on the flyer of the program. My glory must shine. Everybody say my glory must shine. My glory must shine. Láti bí ọdún díẹ̀ wá. About years back, few years back. Ọlọ́run Olódùmarè yí àwọn ìwàásù mi padà. The Lord Almighty changed some of my sermon around. a and changed me. my life left this world. and mm. on the sermon that we hear in this world. tọ́pìkì this topic that was chosen. if it falls into some sermoners' hands. what you'll be hearing about glory. In ìlà prosperity ló máa máa rìn lọ. they will be going in the path of prosperity. gbogbo ènìyàn ti rò pé ká ní ògo ọ̀rọ̀ prosperity ló rọ̀ mọ́. people think that when we talk about glory we are talking about prosperity. ẹ gbọ́ mi. hear me. ògo ayé yìí ọ̀tọ̀. The glory of this world is different. Ògo ti ọ̀run ọ̀tọ̀. The glory of the heavens is different. Bàbá tọrọ ògo ayé ní sàkán. When we talk about glory to a point. A ó bu ara erùpẹ̀ yìí sílẹ̀. We will talk I will take away the dust. Ògo kan bọ̀ tí a fẹ́ lọ lò. There is a glory we want to use. Èyí ni ògo ilé ìkẹyìn. That of the last hour. Èyí ló yẹ kí èmi àti ìwọ ṣiṣẹ́ fún. What you and I should work for. Sọ bá bá sọ pé my glory must shine. Bí glory ẹ bá shine ní ayé yìí. Your glory shines in this world. Bó bá pàdánù ọ̀run. If you dis destroy the heavens. Ìwọ gangan la kú ṣe. It is you that is poor. Ìwọ gangan ni aṣiwèrè yìí. You are the foolish person. O gbọ́ ohun tí ìwé sọ. Did you hear what the Bible said? Wọ́n ní wá nísinsìnyí ẹ̀yin ọlọ́rọ̀. He said come. Ẹ bá bóun rẹ̀ rí ẹkún nítorí òṣì ń bọ̀ wá tayín. because poverty uh, uh, is coming your way. àwọn ọlọ́rọ̀ ní ògo yìí. The rich men have glory in this world. Wọ́n sì máa tó ìṣúra jọ ní ayé. And they were putting things together in this world. Ìyá kọ́ ni ògo. That is not glory. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ mọ ìtumọ̀ ògo. A child of God must know the meaning of the glory. Kí ni à ń pè ní ògo? What do we call glory? Ògo túmọ̀ sí ìwàláyé Ọlọ́run. Glory Their prayers of God. Nínú ayé ènìyàn. In one's life. That is my short definition of glory. That's right. Ìwàláàyè Ọlọ́run. The appearance of God. Nínú ayé ènìyàn. In one's life. Bámi ní ìgbà tí Adá dámù. When Dada was created. A fi Ádámù sínú ọgbà. Adam was placed in the garden of Eden. A ò kọ́ bí Ádámù wọ aṣọ. Adam was not written that Adam wore a garment. Adam ò sì wọ sùtánà. Adam did not wear sùtánà. Nínú ìhòhò ni Ádámù wà. Either was he naked. Ṣùgbọ́n Ọlọ́run fi ìwà láàyè rẹ̀. But God is his appearance. Ó fi wá dámù ní aṣọ. He used as a garment for glory. Kí ni ìwà láàyè Ọlọ́run? The appearance of God. Nígbà tí àwọn olórin kan ògo rẹ̀. When some when Sisha saw his glory. Wọ́n ní ọ̀la lẹ́wọ̀ láṣọ. Ògo Ọlá Ọlọ́run wà ń bẹ̀. The riches of God is there. Ògùn Ọlọ́run wà ń bẹ̀. The glory of God is there. Olórí kan ní ẹ̀rù ògùn rẹ̀ bá mi. Mọ́mí ògùn yẹn. That glory. Ó ní ọlá ló He wore riches. Ní ibi kan àwọn kan ní iná ni. Some people said fire is substitute. Nígbà tí Ẹsáyà máa rí ògùn yìí ní orí kẹfà. Wọ́n ní lọ́dún tí ó sí àwọn kú mo rí olúwa jókòó lórí ìtẹ́gídé. I saw the Lord sitting upon the throne. àwọn sẹ́ráfù dún ní òkè. The seraphim were sitting by wọn ní ìyẹ́ mẹ́fà. All of them had six wings. wọ́n fi méjì bójú. They used two to cover their face. wọ́n fi méjì bo ẹsẹ̀. Two to cover their feet. wọ́n fi méjì ń fò. Two to fly. ìkíní ń kẹ́sì kejì pé mímọ́ mímọ́ mímọ́ mímọ́ olúwa ọlọ́run àwọn ọmọ ogun. ó ní gbogbo ayé kún fún ògo olúwa àwọn òpó ilẹ̀kùn sí mi nípa ohun ẹni tí wọ́n ké ilé náà sì kún fún èéfín ìwàláyé ọlọ́run yìí òun ni a ádámù that is why tí kìnìún ṣe ń rin nínú ọgbà Édẹ́nì tí kìnìún sá fún. that is reason why when lion sees Adam that is why tí ejò fi rin tí ejò fi lè súnmọ́. kàkà kí ejò wá sí ọ̀dọ̀ ádámù ọ̀dọ̀ éfà ló lọ. torí ọlọ́run. because the appearance of God. iná. is fire. ó bẹ̀rẹ̀ ádámù. was in the life of Adam but. ẹni tí a wọ̀ ní ògo yìí. the one that was won in this glory. nípa without being mindful. ògo yẹn pọ̀ ní ọwọ́ ẹ. the glory was lost in his life. ẹ wá gbọ́ dáadáa. hear me very well. ní ìṣẹ́jú kan tí ògo yẹn bọ́. one second that that glory was come. tó ṣẹ̀ sí òfin ọlọ́run. and sin against the law. ọlọ́run páàkì wà láàyè. the Lord took his appearance. ó bọ́ lára ẹ̀. was taken away from him. Adam di korofo. Adam was empty. Efa di korofo. Eve was empty. Kó o bá lè mọ̀. So that you can know. Bíbélì ní ojú àwọn méjèèjì sì là. The Bible says the were. Wọ́n sì wá rí pé àwọn wà ní ìhòòhò aṣọ màtíríà yìí la bọ́ lọ́rùn wọn. ìwàláyé ọlọ́run ló sọnù. wọ́n wá lọ gán igi ọ̀pọ̀tọ́ àti ewé wọ́n fi bu àṣírí ìhòòhò wọn. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bí ádámù bá wo éfà kò rí ìhòòhò éfà nítorí ìmọ́lẹ̀ ọlọ́run èyí tó ń tàn ní ara rẹ̀ kò jẹ́ kó rí ìhòòhò éfà bí ẹ̀fà bá wà dámù ẹ̀fà ò rí nǹkan tí ń bẹ ní ara dámù ó dàbí kí n sọ pé kí ẹnìkan lọ wo oòrùn. It's like me telling you for you go and look at the sun. Kó aṣọ tí òòrùn wọ̀. And tell me the colour of the garment of the sun. Ibi tó bá ti wò wá má padà gbé lọ dọ́kíṣà. As we are looking at the sun, <laughs> your eyes might be blind. Torí pé o ò lè rí kọ́lọ̀ bàtà òòrùn. Because you cannot see the colour of the feet of the sun. Bàbá abẹ́ mọ singlet tí òòrùn wọ̀. Or do you know the singlet or t-shirt that sun is wearing? Ẹ mọ kọ́lọ̀ bẹ́ẹ̀tì òòrùn. Do you know the colour of the belt of sun? Ìgbìmọ̀lẹ̀ ni. It is full of light. bẹ́ẹ̀ ni Ádámù rí. so Adam was. ṣùgbọ́n lọ́jọ́ tí ògo yẹn lọ. but the day that uh, the glory was lost. Adam dínkù fún. Adam was empty. gbọ́mi lọ́jọ́ tí ògo bá sọnù. one the day that glory is lost. ènìyàn dínkù fún. man will be empty. mo bá gbàdúrà fún ọ. I will pray for you. ó ó ṣe mí lànà bó o lè ṣàmì mẹ́ta. but I feel sorry to you. àti wà dáhùn. títọ́ máa fi jáde láyé. ògo Ọlọ́run ò ní sọnù láyé rẹ̀ ẹgbẹ́ mi ẹ̀yìn ènìyàn mímọ́ gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá lógo lógo ló dá wọn kò sí ẹyọ ẹnìkan tí Ọlọ́run dá tí kò ní ògo orí wa kọ pé gbogbo ẹ̀dá tó lọ́run dá lógo lógo ló dá wọn lógo lógo ló dá wọn. the Lord created. Gbogbo ló ní ògo. so, glory. is automatic in us. It is inbuilt. Ada ada o débọ̀ ní ada ògo mọ́ mi. Ada ògo mọ́ ẹ. Ada ògo mọ́ mi. Ada ògo mọ́ ẹ. Bákan bá jẹ kejì, Ọlọ́run mi ló ṣe é wọ́n lówó fẹ́ pa mí gbà mí máa o. wọ́n sọ̀rọ̀ kan wọ́n bí ẹni ṣe pọn piano tẹ̀tí mi ò mọ̀ ẹ̀. as long as person can play keyboard. kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun tì. and I began to fight him. àdá ògo mọ́ mi àdá ògo mọ́ ẹ àdá ògo mọ́ mi àdá ògo mọ́ ẹ bákan bá jẹ kejì ọlọ́run mi ló ṣe olúwo fẹ́ pa mí gbà mí máa o ó tún fẹ́ torí ẹ̀ pa mí mi. reason why you want to kill me I don't understand. ọba dẹ̀ dúró lórí ọwọ́ ògo ta fún ọ. why don't you stand with and be content with your own glory. ó dùn mí pé mi ò mọ piano tẹ̀. I feel bad that I don't know how to play the mi ò mọ jìtá tẹ̀. I don't know how to play the keyboard. mo dẹ̀ máa wá ọ̀nà pé wọ́n lè kọ́ mi. a way for them to teach me. ṣùgbọ́n mi ò ní láti wá máa gbógun ti àwọn tó tẹ̀. So that to fight those playing these instruments. Èyí ni ìṣòro àwọn ènìyàn. This is the problem of man. Ó dá fún wa. What is given to us? Àlọ́ débì kankan. They are not using it. Ohun tí ẹlòmíràn lò. What if somebody is using? Òun là ń bínú ẹ̀. It's what we are angry against. Ẹni máa bínú ògo ta ọlọ́fà. The one that we angry against. Ní ọ̀pọ̀ bóyá o lè ṣàmì mẹ́ta. Kí ilẹ̀ ọ̀làjú mọ́. Lórúkọ Jésù Ọlọ́run kò gbé ìṣòro wa. My glory must shine. Before that glory will shine, there are things you need to do. That's right. Ògo mi gbọ́dọ̀ tàn. My glory must shine. Okay. Mo sọ fún ẹ pé a dá ògo mi. I told you we are created with glory. A dá ògo mọ́ ẹ. are am created with glory. Now, ògo yẹn is in built. But bó ṣe wà inbuilt tó. as much as that glory is inbuilt within us. láì jẹ́ kó gbé àwọn ìgbésẹ̀ kan. without taking some steps. ògo yẹn ò ní tàn. that glory will not shine. ẹ jẹ́ kí n fi ògo wé. let me use glory to compare. ẹ wo lamp orí pẹpẹ yìí. look at the lamp upon the altar. ṣe rí iná méjì. you see those two lights ẹ jẹ́ kí fi ṣàpẹẹrẹ ògo. let me use it as an example. now bí iná méjì yìí ṣe wà as those two lamps in the altar are shining. bí wọn ò bá tán. if they are not lit. mọ́mí tẹ́ bá wọlé. if you come in. ṣé ẹ mọ̀ pé iná nìyẹn. don't you know that is light. ẹ ti mọ̀. you know. ẹ dẹ̀ mọ̀ pé iná ó láti tàn. I don't like to the But tí wọn ò bá plug yẹ. but if they are not plugged. kò ní tàn. they will not light. For anybody that is created with glory to shine. You must be plugged into Jesus. Láì jẹ́ pé o gbénu Jésù. Except you live in Christ. Àti pé Jésù gbé inú rẹ. And Christ live in you. Your glory will die within you. Oh ò ní tán. The glory will so shine. when you say my glory must shine. You must reveal Christ. And you cannot reveal Christ when you don't have Christ in you. Amen. Amen. Amen. Amen. Amen. Amen. Láì jẹ́ pé o Without living dwelling in Christ. And Christ dwelling in you. O lè You cannot use your glory. Oh, sì I cannot shine your glory. We all came with glories. ohun tó fà á tí ògo fi manifest. what the reason why glories do not manifest. torí pé a gbé ẹni tó ní ògo. because we are not dwelling or living in the world that. bàbá gbé ẹni tó ní ògo. if we live in the person that owns glories. òun gangan ni ìtànsán ògo. it's actually the shining of. ògo rẹ̀ á sì máa ran ògo wa lọ́wọ́ láti tan ìmọ́lẹ̀ ògo. his glory will be shining upon so, our glory to shine. Fún gbogbo ògo láti tàn. For every glory to shine. Ògo yẹn ní láti gbé inú Jésù. That glory must be in Christ. Ẹ jẹ́ ká sí Bible Hebrews chapter one. Let us read it. Hebrews chapter one. Hebrews chapter one. Hebrews one. Yes, yes. Verse. Verse one to three. Hebrews chapter one. God who at sundry times. Ọlọ́run ẹni ní ìgbà púpọ̀. and in diverse manners. àti ní onírúurú ìgbà. spoke in time past. Ó ti sọ̀rọ̀ nípasẹ̀ àwọn wòlíì ní ìgbà àtijọ́. unto the fathers by the prophets. Ó bá àwọn bàbá wa sọ̀rọ̀ nípasẹ̀ àwọn wòlíì. has in this last day. ṣùgbọ́n ní ìkẹyìn ọjọ́ yìí. spoken unto us by his son. ó ti pàṣẹ ta ló fi máa sọ̀rọ̀ ó ti pàṣẹ ọmọ rẹ̀ ta ni ọmọ rẹ̀ Jésù. whom he has appointed heir of all things. ẹni tó fi ṣe é ajogún ohun gbogbo. by whom also he made the world. ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti gba sí ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tó fi ṣe ajogún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú. and upon all things by the word. verse three. verse three. who be brightness of his glory. ẹni tí ń ṣe ìtànsán ògo rẹ̀. an express image of his tani Jésù. who is Jesus ẹni tí ń ṣe ìtọ̀sán ògo. And express image of this person. Jésù ni ìtọ̀sán ògo Ọlọ́run. Is the brightness of God's glory. Ògo tó The glory that was created with you in the beginning. If you want it to light to shine. Wà plug ara ẹ mọ́ Jésù. You be connected to Jesus. I told Prophet Ododo Jesus mo ní kámẹ́rà yìí ti fẹ́ kú o. I said that camera is about to fall. fóònù yẹn máa kú kí lẹ lọ ṣe sà. wọ́n ní gbọ́ àdó. ẹ lọ wá chájà. ìgbà tá a wá chájà wá kì í ṣe chájà tó bá ṣiṣẹ́. mo ní ẹ lọ wá chájà ètí ẹ̀ tó ní sẹ́. ìgbà tá a wá chájà ẹ̀ tẹ́ ṣàkóso yìí ó bẹ̀rẹ̀ ṣiṣẹ́ bó o bá ń wá wòlíì báàlì káàkiri you are using a wrong charger. if you are looking for prophet power. tó o bá ń wá babaláwo káàkiri you are using a wrong charger. if you are using you are looking for a strong charger. tó o bá dẹ̀ lọ wrong charger ó máa crash phone ẹ. if you use the wrong charger you are going to crash. ayé fóònù yẹn lè kó virus. that phone might be infected by virus. ayé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ló ní virus báyìí. so many believers like. nítorí wọ́n ti the battery ìgbàgbọ́ wọn. because they have charged their glory. pẹ̀lú wrong charger with the wrong charger. nítorí pé wọ́n fẹ́ tún àmọ́lẹ̀ ògo. because they want to light the glory. wọ́n ò lè tẹ́ẹ̀dì ara wọn pẹ̀lú ẹni tó ní ògo kankan. and they don't shout to the one the glory. wọ́n gbàgbé ọ̀rọ̀ tí ẹbẹ̀rù sọ pé jésù ní ìtànsán ògo rẹ̀. so if you want to shine. You must have Jesus. Tell somebody if you want to shine, if you want to shine, you must have Jesus. You must have Jesus. That into Isaiah sixty-four. Let me interpret. Isaiah sixty sọ wípé. Isaiah sixty say. Dìde. Tọ́ ìmọ́lẹ̀. Báwo sọ fún ẹnìkan pé dìde? Tọ́ ìmọ́lẹ̀. Àwọn màmá yóò sọ̀rọ̀ sọ fún pé dìde. Tọ́ ìmọ́lẹ̀. Àǹtí yóò sọ̀rọ̀ sọ pé dìde. Tọ́ ìmọ́lẹ̀. Wáyé kó o fẹ́ fi tò mọ́lẹ̀. Why must you shine your glory? Ní.

nínú ìsọjí ògo ọlọ́run farahàn nínú ayé rẹ. wọ́n ní dìde tó ẹ̀ mọ́lẹ̀. ó ní wáyé. nítorí tí ìmọ́lẹ̀ rẹ dé nígbà tó wá dé kọ́ oní tó bá ti dé ògo olúwa ó yọ ní ara rẹ nítorí kíyèsí òkùnkùn bu ayé mọ́lẹ̀ àti òkùnkùn biribiri bu ènìyàn ṣùgbọ́n ògo olúwa yọ ní ara rẹ a ó sì ní ògo rẹ mo wí pẹ̀lú àṣẹ wọ́n ti wù kí òkùnkùn bu ayé tó ayé ẹni tó ṣẹ̀mí yìí ìmọ́lẹ̀ ọlọ́run ṣàwárí rẹ bẹ́ẹ̀. Now, ìtumọ̀ Isaiah sixty verse one to three yẹn ni pé. The meaning of Isaiah sixty one one to three means. Dìde tọ ìmọ́lẹ̀. Arise shine. Torí tí ìmọ́lẹ̀ rẹ dé. For the light has come. My question is this. Ta ni ìmọ́lẹ̀? Who is light? My question. Ìmọ́lẹ̀. Who is the light? ní ìṣẹ̀dá ayé ní Genesis one. in the creation of the world. wọ́n ní láti ọ̀sẹ̀ kan sọ lọ́dún dán ọ̀run wọn ayé. he said in the beginning God created heaven and earth. ayé wà ní jújú. the earth was without form. ó sì ṣófo. and void. òkùnkùn wà lójú ikú. and there was darkness over the face of the earth. ẹ̀mí Ọlọ́run. and the spirit of the Lord. ó rà bàbà. moved. lórí omi. over the face of the deep. Ọlọ́run sì wí pé. and the Lord said. kí ìmọ́lẹ̀. let there be light. Let there be light. Now, ẹ jẹ́ ká question yìí. Let us bring this equation together. Let us resolve this equation. Ìṣẹ̀dá èmi àti ìwọ. The creation of you and I. Àwọn mẹ́ta ló testify sí ìṣẹ̀dá wa sà. There are three individuals that testify to our creation. Baba ẹ wà pẹ̀lú mi sà. Are you with me? Àwọn mẹ́ta. Three individuals. Ló testify. Testify. Ló sì ṣiṣẹ́. and worked. Ní ìgbà tí a ṣẹ̀dá wa. When we are created. Ọlọ́run sọ̀rọ̀ wípé. The Lord says, Jẹ́ kí a dá ènìyàn. Let us create man. Mo correct kankan. I created something. I corrected something. Daddy, mo correct kankan. I corrected a statement. Àwọn tó kọ́ wa ní Báyìbù ní kékeré. Those are what I. Ẹ wá. That taught us Bible in our. Mo lè ti ẹ wá ní Báyìbù. When you hear we. Mo ní gbogbo ìjọ ṣí Báyìbù yín. I ask everyone to open their Bibles. Kò sí ẹ wá ń bẹ̀ o. There is nothing like we. ẹsẹ̀ ọ̀sẹ̀ ẹ yóò gbọ́ pé ẹ wá rí ẹ wá ẹ jẹ́ kí a dá ẹ ṣé wọ́n máa sọ bẹ́ẹ̀. do we say that let us. ẹ̀gbọ́n kékeré ẹ̀gbọ́n kékeré you heard when you were younger. ẹ wá let us. ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀. but there is not is not there. wọ́n yìí ohun tó wà ní báyìí ni pé jẹ́ kí a dá ẹ̀ let us create. ta ló sọ̀rọ̀ yẹn. Who said that? Ọlọ́run ló sọ. It is God that said so. Tani Ọlọ́run bá wí. Who is God speaking to? Ó ń bá ara ẹ̀ sọ. He is speaking to himself. Jésù. Jesus. Nínú bàbá. In Father. Ẹ̀mí. Nínú bàbá. In Father. Bàbá. Father. Ọmọ. Son. Àti ẹ̀mí Spirit. Mẹ́ta nínú ọ̀kan. Three three. Wọ́n bá ara wọn sọ̀rọ̀. They are speaking to themselves. Torí àdìtú ni. Because it's a mystery. Àṣírí ni is a secret. Check your diary. Let us create man. First John five seven ó ní àwọn mẹ́ta ló ń jẹ́rìí ní ọ̀run. He said three people. Bàbá the Father ọ̀rọ̀ the Word àti ẹ̀mí and the Holy Spirit. Bàbá ni Ọlọ́run. Father is God. Ẹ̀mí ni ẹ̀mí mímọ́. Holy Spirit is Ọ̀rọ̀ ni Jésù. The Word is Jesus. Nígbà tí John wa máa sọ, wọ́n ní láti ètò ìkọ́sẹ́ ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Nípasẹ̀ ọ̀rọ̀ yìí, la dá ohun gbogbo lẹ́yìn rẹ̀ àbòdá ogóhùn nínú ọ̀rọ̀ yìí ní ìyè wà ìyè náà ní ìmọ́lẹ̀ ọ̀rọ̀ ayé èyí ni pé Jésù ní ọ̀rọ̀ Jésù ní ìyè. Jésù ní ìmọ́lẹ̀ bí o bá ti ní ọ̀rọ̀ o ti ní ìyè bí o bá ti ní ìyè o ti ní Jésù bí o bá ti ní Jésù ìmọ́lẹ̀ bẹ nínú ayé rẹ ẹgbẹ́ ẹ̀yọ́ ọlọ́rọ̀ rẹ nígbà tí Àìsáyà sọ pé dìde tọ ìmọ́lẹ̀ tẹ́lẹ̀ ìmọ́lẹ̀ èyí ni Jésù òkòlì fún ọlọ́run ní òkè ọ̀rọ̀. So anytime you see Isaiah on the 16th. Dìde tọ ìmọ́lẹ̀. Arise shine. Ó mì pé dìde gba Which means rise and receive Christ. Gba Jésù. Receive Christ. Gba Jésù. Receive Christ. Dìde tọ ìmọ́lẹ̀. Arise shine. Dìde gba Right, right, and receive Christ. Lẹ́yìn tó bá wá gba Jésù yìí. Once you now receive Christ. Wọ́n ní òkùnkùn bu ayé o. He said darkness covered the world. Òkùnkùn bu àwọn ènìyàn. Darkness was covering you. Ṣùgbọ́n Jésù tó níyẹn. But Jesus that you have. Á jẹ́ kí ìmọ́lẹ̀ tiẹ̀ tàn. He will let your light shine. Lẹ́yìn tí ìmọ́lẹ̀ bá wá tàn. Once your light shines. Wà wá lọ tàn fún àwọn ènìyàn. You now shine for the whole world. So when you say let my glory shine as a born again you must shine that glory to other people. So let your glory shine kì í prosperity. Let your glory shine does not mean prosperity. Ètí ó gba The one that is knocking on the door. Let my glory shine. Let my glory shine. Nítorí ìgbà tó máa sọ ní uh, Matthew five fourteen. Matthew five fourteen. Ẹ jẹ́ ká wo ohun tí ọ̀rọ̀ sọ. Can can you tell me what Matthew five fourteen. Ó ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. You are the light of the world ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé. you are the light of the world. ìlú tí a tẹ̀lé sí orí the one that's based upon the hill. tí kò lè farasí. that cannot be hidden. ẹ wá gbọ́ bẹ́ẹ̀ ni a kì í tan ìmọ́lẹ̀ tán. neither do men light a candle. kí a gbé sí abẹ́ òṣùwọ̀n. I put it under the bushel àbí bẹ́ẹ̀ kọ́ bí kò sí lórí ọ̀pá fìtílà kí ó lè fi ìmọ́lẹ̀ hàn fún gbogbo àwọn tí ń bẹ nínú ilé so bó o bá gba Jésù ó bá for a purpose kó o lè fi ìmọ́lẹ̀ Jésù hàn fún gbogbo ayé wọ́n gbọ́n tí bá sixteen sọ ó ní ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ yín kó mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ níwájú ènìyàn so if you have received Christ preach Christ. If you have received Christ, evangelize Christ. Christ is not useful in you when you receive it and you fail to preach Christ. Amen. Amen. Ọ̀nà wọn What way would we know that you have Jesus in your life? It's not by the sermon of one person. Your behavior, and attitude will preach to them. It is the people that will see the glory of the Lord in your life. Let your glory shine nínú In your behavior and your actions. Let people see Jesus. Kì í born again. Don't say I am a born again Christian. Oh, need that to suffer mi pé born again. You don't have to tell anyone that you are born again. Oh, kankan come and suffer me. Something will tell me. About you. Born again That you are born again. Oh, my Lord, my ní ìrísí. God Abraham jáde nínú ilé rẹ̀. Abraham left his house. Ẹ̀sà ó rí àwọn ọkùnrin mẹ́ta. He saw three men. Ó rí ìrísí wọn he saw their image. ó rí àwòrán wọn. he saw their appearance. ó forí balẹ̀ fún wọn. he bowed down before them. ó ní bí mo bá rí ojú rẹ lọ́dọ̀ yìí. ẹ wọ sí ilé mi. come to my house. ẹ jẹun. eat. wọ́n wọlé ẹ̀. they came to his house. wọ́n pa màlúù. he killed a cow. fún àlejò mẹ́ta. for three visitors. láìpẹ́ sí. not too far. wọ́n jẹ wọ́n yó. they ate our children. wọ́n ní abrahamu. they said abraham. lọ bí aya rẹ wá. now call your wife. wọ́n á pò pé. and now look at you. ó lè ti tọ́jú wa o. you have kept all the. kí la lè ṣe fún ẹ. what can we do to you. wọ́n á sọ tẹ́lẹ̀. Then now, prophesy. By this time next year, I will see you with a child. Said I will now begin to laugh. we told you that uh, pounded yam and uh, uh, potato doesn't kill. ṣe màálù tún ó tún intoxicate èèyàn ni. does cow intoxicate you or a man. One thing I was thinking about. These people that are so full, they begin to speak nonsense. They are so full. And the angel now told her. That time that heaven. Ó yà You have a child. Ẹ gbọ́ mi o. children of God. It is their appearance that he saw. Kókó nígbà tí ó di ilẹ̀ mọ́ tí àwọn áńgẹ́lì yẹn fẹ́ jáde. they break when the angels were going to depart. bíbélì kọ pé. the bible was written. àwọn mẹ́ta ló wá. they came three people came three. àwọn méjì ló kú. only two left. ibo ni kẹta wà. where is the third one. ẹ̀kẹta parada. the third one changed. wọ́n ló wọ inú sára. and now went into the pharaoh. àwọn méjì tó kù. the two àwọn ni wọ́n lọ destroy Sodom. they went to go destroy Sodom and Gomorrah. ẹ̀gbọ́n mi ẹ̀yẹ ènìyàn mi wọ́n. hear me bàbá rí ọmọ Ọlọ́run. if you find if you see a child of God. agbọ́dọ̀ rí Kristi lára ẹ̀. you must. See, during Christ. Obìnrin kan gbé ìyàwó gbé ọkọ ẹ̀. A woman called his husband. Ó ní dàlẹ́. He said, darling. Man tó máa ń kọjá lójúde wa lójoojúmọ́. The man that passes by our house all the time. Mo wòye pé. I pursue. Ènìyàn lọ́rùn. Is a man of God. Ẹ jẹ́ ká create yàrá kan fún bí. Let us create a a Tó bá ti ń kọjá. Kó lè máa sinmi. So that he can rest there. Ẹ̀sà ṣé wòlíì yẹn ṣó kọ́dà? Does that sójú àbájá ni àbọ̀ wọ aṣọ prophet ó was aṣọ superior Is wearing superior? Over celestial mother no He received it by to share. ìrísí rẹ̀ ìwà àti the ẹ̀ wọ́n rí man of God. my glory must shine My glory. níbi iṣẹ́ share at your place of work? Ìjà mọ̀ ẹbí ọmọ sẹ́yìn. Do we know you as a child of God? Ìjà mọ̀ ẹbí olódodo. Do we know you as a righteous person? Ní apartment ibi tó ń gbé. The apartment where you're living. Ìjà mọ̀ ẹbí olódodo. Do we know you as a righteous person? Bẹ́ẹ̀ lómi bá kúrò ní apartment ẹ̀sọ́ jẹ́ wọ aṣọ yìí o. When some people want to leave their apartment, they don't want to wear their one garment. Ìgbà tí wọ́n débi mo wonder why tí aṣọ àwọn èèyàn ṣe máa rún. I wonder, when I came to America, I wonder why people's. Uh, I, I'm always observant. you see their stomach rumpled on, on side. They said they are coming back from work. Okay. And I said, okay. But to the point, She Now, I began, when I began to work, I'll try to clean my garment. Even I'm going to come from work, I'll hang it in my car. aṣọ wọ̀nyí rún. why are these garments. mi ò ti dáhùn question yẹn. and you have no one to ask mo wá wòye pé. and now have an understanding that. ojú ti ẹlòmíì àti wọṣọ kúrò lé. some people are ashamed of wearing their garment from home. ẹlòmíì ò lè wọ aṣọ tó níyẹn kúrò nílé. some people cannot wear their garment from home. aláti run sínú nylon bag. arun bàtẹ arun sínú nylon bag tó bá ti run á jù sínú. wọ́n ṣe wọ́n tó bá wá dé church àwa gbé. and now pick up the garment. a gbé wọ̀. we put it on. ní rírun bẹ́ẹ̀. in that squeeze of time. a dẹ̀ níwájú ọlọ́run. I'll be coming before the Lord. ara ilé ò mọ̀ pé. the family member did not know. onígbàgbọ́ ni. that you are. ara àdúgbò mọ̀ pé. the neighbors do not know. aláṣọ funfun ni. that your white garment. ó gbé Jésù ẹ̀ pamọ́. that person has hidden his own ìmọ̀lẹ̀ wo ló ń tàn. what life is but late. Kò sí àǹfààní bí o bá ní ìmọ́lẹ̀ tí àwọn ènìyàn ò rí àpẹẹrẹ There is no importance if they don't find an example of the Lord in your life. Bí àwọn ènìyàn ò bá àpẹẹrẹ ìmọ́lẹ̀ nínú ayé rẹ. If you don't see the appearance of God in your life. O tọ́ ìmọ́lẹ̀. You have not shine your light. Ìsọjí gangan la ń ṣe. That is the revival we You need to reveal Christ to people. You need to reveal Jesus Christ to everybody around you. kí wọ́n lè mọ̀ wípé ọmọ Jésù yẹn lò. bí bá wá bí. Well, if I come here. kò sí báyìí fẹ́ mọ̀ bóyá mo mú orin kọsà. you don't know that I know how to sing. tí ìgbà gba máìkì. if I don't take this mic. bíbí ta ṣe wá lálẹ́ tó bá jókòó sọ̀rọ̀ yẹn. if uh, brother Pippa sits over there. àfi tó bá wájú ló máa mọ̀ kó lè tẹ piano. except you use black magic you will not know you know how to play the keyboard. ṣùgbọ́n bó ṣe wọlé. but as he came in. tó bọ́ sí díẹ̀. I came to the keyboard. tó tẹ̀ begin to play it that this person possibly has glory. So shall you, you should be identified or recognized amongst your family, amongst your members, among your neighborhood. Go and shine the glory of the, the Lord. The glory of God cannot shine if you fail to work for Jesus Christ àwọn tí ògo ọlọ́run ń tàn nínú ayé wọn. those that the light of glory of the light shine in their life. àwọn tó ṣiṣẹ́ fún Jésù. those that work for Jesus. àwọn tó fi ayé wọn ṣiṣẹ́ fún Jésù. those that need their life for Jesus. àwọn tó fi ohun ìní wọn ṣiṣẹ́ fún Jésù. those that use what they have to. bó bá wo ayé àwọn apọ́sítẹ́lì. if you look at the life of the apostles. gbogbo wọn ló ní iṣẹ́ tí wọ́n ṣe sà. all of them all have assignment. apẹja ni Peter apẹja fisherman. the Peter the fisherman. ó abandon ẹ. he abandoned his mission. ó tẹ̀lé Jésù. Follow Jesus. Ó lébọ̀ lébọ̀ lébọ̀ kò rẹ̀ yapa. He labour so much he don't well he not able to grab anything. Ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ̀. But because of your word. Torí ọ̀rọ̀ Jésù tó gbà yẹn. Because of the word of Jesus that he received. Ó padà kó àkókò ẹja. He come back to. At the end of the day. At the end of the day. Ó di apẹja. He became a fisher man. Peter tí ò lè sọ̀rọ̀. Peter that could not speak. Lójú àwọn ènìyàn. Mìnira Lọ́jọ́ Pentecost. On their Pentecost. Nígbà tí àwọn ènìyàn. When people. Tí wọ́n fi èdè tuntun sọ̀rọ̀. They were speaking in different. Pétérù dìde. Peter rose. Wọ́n ní ẹ̀yà ara Galilee. He Galilee. Àti ẹ̀yà ara Jerusalem. People of Jerusalem. Ẹ̀yà ènìyàn Judea. of Judea. Àwọn tí a rí yìí. Those you see. Wọn ò mu ọtí líle. They have not drank. Ẹ̀mí Ọlọ́run. It Èyí tí a ti ẹnu wòlíì twelve. That Tó sọ tú ẹ̀mí mi jáde sí ara àwọn ọmọ ọ̀dọ̀ mi ọkùnrin àti àwọn ọmọ ọ̀dọ̀ mi obìnrin àwọn ọ̀dọ́ ọmọkùnrin wọ́n máa rí ìran wọ́n máa sọ tẹ́lẹ̀ àwọn arúgbó yóò máa láàlá ó ní ọjọ́ òní yìí ní ìwé mímọ́ yìí ṣe Peter ló wá sọ̀rọ̀ nígbà tí àwọn ènìyàn gbọ́ nípasẹ̀ ìrere Peter yìí lọ́jọ́ yẹn gangan three Join the church. Because of them joined Christianity. Three thousand people. Three thousand. Ló darapọ̀ mọ́ ìjọ. Torí pé Peter tan ìmọ́lẹ̀ tó wà nínú ẹ̀ fún àwọn. Because Peter shine the glory. How many people have you brought to this church? Iṣẹ́ wo ló ṣe? What work have you done? Ìmọ́lẹ̀ wo ló tàn? Which light have you lit? Àwọn wo ló ti pa àrẹ mọ Ọlọ́run? Who, who are those that have known Christ through you? Dìde tó ìmọ́lẹ̀ for the light has come. Go and preach Christ. Go and evangelize Christ. me, this pé I want ní Look nine. Jesus called some people in Luke chapter nine. What you can look kan ní Luke ten. He also called some people also in Luke ten. Ó yan you learn in Luke nine. I saw in John twelve and Luke nine. ẹjẹ ká wò ẹjẹ ká wò ẹjẹ ká wò Luke Luke Peter gbé báìbù kó ka báìbù fún mi Luke nine verse one Luke ten verse one kani mo mú ìyàwó mi wá sí i àti ka báìbù. ṣé yóò bá mi ṣe. Ukraine. Verse. Luke nine one. Then he called his twelve disciples together. And gave them power and authority. Over all devils. Lórí àwọn ẹ̀mí And he healed diseases. Yes. And he sent them to preach the kingdom of God. Kí What did he send them? To preach the kingdom of God. Dáàdi kí What did he send them to do? Did they ask them to go and speak in tongues? What did he send them to do? nígbà tó lọ. but he sent them. sáré ni tó fún ní nǹkan kan dání. did he see. ẹ̀ka bíbélì ẹ̀ka gbọ́. and to and to heal the sick. Uh-huh. and he said unto them. ó wí fún ọ pé. take nothing for your journey. ẹ o. take nothing for your journey. Uh-huh. neither stands. ẹ má ṣe mú ọ̀pá. nor strip. no sorry kí ẹ lẹ́sìn sí ìṣẹ́lá máa máa rọ́ọ̀lù. in kindness we be rolling our. ọ̀pá kálí mọ̀ pé wòlíì dé nínú tí mo délẹ̀ nǹkan yẹn when I came the other time ojú mi a máa kán kọ́ my eyes will be red màá ti ti ọ̀pá yẹn bọ̀ bí I put my staff in my loin ó lè jẹ́ méjì it might be two màá tó màá tó so ìkan báyìí kẹ́lẹ́ mọ̀ pé agbára dé o kẹ̀kẹ́ rẹ̀ dé that the captain has arrived orí èṣù bàjẹ́ orí èṣù kankan ò bàjẹ́ orí ẹ̀kan ló bàjẹ́. orí èṣù ò bàjẹ́. sèta sẹ́ni kankan bẹ́ẹ̀. orí máa kó ní aláṣejù onígbàgbọ́ ló sọ ọmọ ẹ̀ ní èṣù pòfo. torí bá a bá fẹ́ ṣọ́ọ̀tì ẹ̀ ṣé èṣù la máa pè ní àbí pòfo. if i go to shorten the price then is it is it satan or vain or vanity ṣé èṣù la máa gbé àbí òfò èwo ló sàn nínú méjì. which one is better. ó ní ẹ má ṣe mú nǹkan. he said don't take take nothing for your job. má mú ọ̀pá. no staff no script. ọ̀rọ̀ Ọlọ́run ló fi hàn it is the word of God that he sent them. ẹ jáde lọ. go out. ẹ lọ kéde. and preach the word of God. gbogbo ìjọ tá a ṣe ìpínlẹ̀ ìkéde ló bẹ̀rẹ̀ o all the pressures we have. Ìdílé ayé bá Make the change. The kingdom of God is at hand. But. We cannot longer do that any longer. I believe the civilization dey. That civilization has arrived now. Wọ́n civilization yẹn ó fi àyè evangelism gbà wá ju tàtijọ́. The civilization that we have now actually allows us to evangelize. Ọ̀nà wo la wá gbà ń lo civilization tiwa? So how are we using this civilization that we have now? Ó rán wọn lọ. He sent them. Kí ló sọ fún wọn? and and he sent them to preach the kingdom of God. ó rọwọ́ lọ wàásù ìjọba ọlọ́run. and to heal the sick. àti láti mú àwọn ọlọ́kùnrin rárá. and he said unto them. ó sì wú fún ọ pé. take nothing for your journey. Uh -huh. neither staves. Uh -huh. nor scrip. Uh -huh. neither bread. lẹ́yìn tó rán wọn lọ. after he sent them. ó wá wò pé. and I looked at that. ìkórè pọ̀. there is so much harvest. àwọn alábàáṣe ò tó kan. but there is no much. níta pa ten ìwé yìí kí ló tún ṣe. wọ́n ní lẹ́yìn after these things, the Lord appointed other seventy also. ẹ sà How many? mẹ́lò seventy. seventy. just for you to know pé that there's so much harvest. another seventy yes. I sent them two by two. ó rán wọn lọ before his face. ẹ̀yin kan lọ sí ayazuri ẹ̀yin kan bàbá yìí sì ń wọn wá sí capital. he has consented to one. ó rán àwọn kan lọ sí forest bay wọ́n rán àwọn kan lọ sí Washington wọ́n rán àwọn kan lọ sí Chicago wọ́n rán àwọn kan lọ lọ́rẹ̀ wọ́n rán àwọn kan lọ Bladensburg ó rán wọn lọ káàkiri kí ló fi rán wọn sà ẹ̀bà jẹ́rìsì ó ní káwọn kan lọ sí Baltimore ó ní káwọn kan lọ sí Metro kí ló fi rán wọn ẹ̀bà kò ní kọ́ lọ́jà. he don ask them to go and fight. now àwọn àádọ́rin yẹn wá lọ. and the seventeen left. bíbélì kọ́ ní ìwé verse nineteen eighteen twenty ó ní àwọn àádọ́rin náà sì fi ayọ̀ padà wá. and he said. now wọ́n ẹ o wọ́n padà wá pẹ̀lú ayọ̀ pé. and the seventeen returned again with joy. with joy. say lord even the devils are subject unto us through thy name. ó ti tó sá gbèrè lọ́wọ́ ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ sí. as person next to you. ìwọ náà fayọ̀ padà wá. we have returned back with joy. Ask the person next to you. Will you return back with joy? So the people that don't work, the person that does not work, will they come back with joy? When you claim you have Christ in you, and you are not manifesting Christ, you are not proclaiming Christ, that Christ in you is as good as useless. Okay. That's why. Let us do this way. let's say pé bí màmá yìí ṣe wà yìí. let's assume that our mother as she is. àti màmá yìí. and the other our mother. àti màmá yìí. our mothers. àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ ọmọ kíláàsì. the three are students of his. èmi ni professor tó ń kọ́ wọn. I the professor teaching them. mo dẹ̀ ń béèrè question. and I'm asking them questions. lẹ́yìn tí mo ti kọ́ wọn tán. after I taught them. màmá yìí mú answer. the our mother in the front knows the answer. ṣùgbọ́n kò sọ́jọ́ tí mo béèrè question rẹ̀. but there's no there's no day I ask question that she will answer. But Timothy set an exam for I set an examination for them. Who submit a blank sheet. She submitted a blank sheet. With name and her number. Now, what distinction? will I give? Grade. What grade will I give to this woman? It's all right, all right. Speak, speak up. Yo. An empty sheet. What grade will I give her? God has invested in you. Amen. And is expecting results. If you fail to submit your script in full, you will fail. You will fail. You are writing your script every day. I remember I had a very wicked lecturer while I was in university. We call him Professor Ajasa. He taught us calculus. tó bá mọ maths burúkú kan ẹ máa mọ maths burúkú kan wọn pè calculus calculus very wicked mathematics. so nígbà tí máa yẹ kẹrẹ ó wá ṣe ìkà kan fún wa. the man did us well wrong. I was the governor of the department. He was the captain of the department. The governor, governor. Governor. Ó bá wa lọ́jọ́ yẹn wá ní wọ́n ní you be having test next week Monday. Next week Monday yẹn ó jẹ́ ọjọ́ Easter Monday. That next Monday is an Easter Monday. Àwọn kan lọ lé. And we are going home. Fún holiday. For the holidays for the, for Easter celebration. Ẹ̀dẹ̀bọ̀ Yorùbá University ò recognize Easter. That means the university does not recognize Easter. So tó bá lọ lé you are on your own. If you go home you are on your own. Easter Monday torí pé àdèpàdàpà no on Easter Monday Easter Monday only for what you have just said we are writing that test on Easter Monday bó ṣe kúrò class bá ṣe lè àwọn student mi. he called all the students. we are not going to write that test. so we are not going to write the test. we are going to have a riot. we are we are going home. so àwọn tó bá kù. those left. tó ń bá wá class lọ́jọ́ yẹn. if they come to class that day. tó bá ti wá. once he comes. ẹ jáde. just leave. a ò pa agbọ́n ni o. And we thought we were wise. Àṣé èṣù ni lecturer wa. Not knowing that that lecturer is a Satan himself. Oh, I lọ type of script. He went to that type the test Questions for the test. Bó ṣe ń wọ class báyìí. As he was coming to the class. we go and walk out. We all walked out of the class. Ṣé ẹ bá He did not argue with us. Ó lè rán pín script And was distributed all the script on all the empty chairs. on all the empty chairs. I was smiling. I lè lọ sórí chalkboard. And went to the board. This test is one hour. You can start. No cheating, no, no giraffing. This man was invigilating an empty class for one hour. And after, and we were at the window, we were laughing at him. Oh no, so. And he didn't speak. Because anything. He didn't say anything. After one hour he collected all the script pens up submit ó dẹ̀ gba gbogbo ẹ̀ ó dẹ̀ wọ inú mọ́tò ẹ̀ gbàtọ́ dẹ̀ di àárọ̀ tuesday on notice board zero over thirty zero over all matric number zero over thirty zero over thirty everybody failed. àwọn lọ́ba school authority gbé àdébà unfortunately for us this lecturer was a lecturer to the vice chancellor while they were in school. ó kọ́ vice àgbàlagbà ni o. he's an elderly person. he was like seventy something. an elderly man. so he was a lecturer to the vice chancellor. vice chancellor to lọ bá. vice chancellor back to him. kí ẹ vice chancellor pè ní bàbá. vice chancellor was also going back to him. please forgive them. with my grey hair. I invigilated an empty class and they were laughing at me. Ó tún rẹ̀rí. I was smiling. Bọ́lá ń fẹ́ gbogbo ara fèlè o. We all they all failed. They all. Ìgbà tí ẹ̀bẹ̀ pọ̀. When there's so much pleading. Senate wa jókòó. The Senate now sat. Àti Senate wa bẹ̀bẹ̀. When the Senate now. Wọ́n á sọ pé. The last said. Ẹ òun máa ṣe exam wa kó má le. That you make an exam you will not let it. And it will be over seventy. He was going to redo the question or the exam. a ní and they said yo. bàtí ẹ̀bẹ̀ wa pọ̀. when there was so much beggings and pleadings. ó wá ló máa repeat the test. that he repeat that test. wípé ètò òfìsí over thirty yẹn. that he said that over thirty that he made it. wípé o tún máa ṣe another one. that he repeat another one. tó máa tún dé over thirty. that will be a thirty. Uh, ó máa wá gé mark yẹn sí méjì. then he will now divide the mark into two. and he came to the lecture room with a very simple mathematics. Find the main media mode on the following numbers. a primary four. Ló wá gbé fún wa. Gbogbo wa. Àwa gba twenty five. Kò sẹ́ni tó gba twenty six o twenty five over thirty. Nobody go back twenty. Everybody had twenty five. Across over board. Twenty five over thirty twenty five over thirty. Na kí ló bá ọ̀rọ̀ yìí wá ni pé. What brought about this law? When you submit an empty script, your professor will fail you. Your life as a Christian is your answer booklet. That's right. Ṣé o rántí àwọn tó bá jókòó nígbà wàhálà tó bá kọ̀wé títí tó ní extra sheets Remember, Wọ́n kàn jó lódo ni wọ́n. Àwọn tó ṣe extra sheet lẹ́gbẹ̀ẹ́ mi ò lódo. Some people find out that extra sheet but they, and they didn't do well. Ìrònú bá mi ní ẹ̀sán mọ̀ lọ́jọ́ kan sà. I was thinking so much I was thinking so much in the examination hall. he ti answer questions. Yeah. I've answered all the questions. Ah, I Àti do one hour. We have not used more hour. Mo yẹ extra sheets. And somebody said I will need extra sheets. Kí ló kọ? What are they writing? Àbí mi ò tú. Or am I writing something wrong? Àṣé ìgbà tí result my daddy. Not knowing that when the results came out. Mo ní be. He had a big ring. The one I received extra He only had a very wow. It's not by extra sheets. It's not by extra sheets. It's the quality of what you write. Now your Christian life is like a script. It's like your answer booklet. What you write there every day, the quality of what you write is what your professor in heaven is going to mark. And they are going to grade you according to your work. They are writing your work every day. Man, she shall know. Man, she what is in me. Man, for Olùkórè ń bọ̀. Oṣù mi wòye. writing, page wo ló wà What page are you on now? Mọ́mí, ìwọ náà mọ̀ more. We will see Mommy, script yẹn. You know you are not started writing your script. Time will get lọ. And time is far spent. Unfortunately, ní exam wọ́n máa ń at the same time. Unfortunately, in an exam hall, we are all given allocated the same time. different time But in this world, we have different time slots. assignment tí Jésù fún èmi àti ìwọ ni pé ẹ lọ sí gbogbo ayé kí ẹ lọ jẹ́rìí mi ẹ mú ìrere lọ. The assignment given to you and I for you to go to the world and preach the word of God. Ní school wọ́n máa ń stop wa ní exam at the same time. the, the examination hall will all stop at the same time. No bọ́ ṣe stop at the same time yeah. as we be stop at the same so time. so mọ̀ pé brilliant students come at tó máa ń before time. do you know that some intelligent students are before time. wọ́n á dẹ̀ sọ pé sir òun ti ṣe tán. and that sir i'm done. Why á dẹ̀ gba script ọ̀hún wọn ni and the script will be taken away from them and they say. àwọn kan sì máa lo thirty minutes. some people still need thirty minutes. upon thirty minutes don lo yes sir. upon the thirty minutes they get it. lórí òdo ni o. it's over nothing. gbọ́ mi mo sọ nípa ti ikú. here i'm talking about death. you are going to submit one day. script tó ń kọ yìí. the script you are writing. now ó possible kó o má parí. it's possible kọ. it's possible for you not to write finish what you write. kí sọ fún ẹ pé hands up hands up. before they say all pens down ó dẹ̀ possible kó o it's possible for you to be writing. kó o kọ kọ kọ kọ títí fi rẹ̀. I write until you are tired. kó o tún rí kan kọ I don't find anything to write. kó o wá máa I wait. ṣé ó nígbà tó bá lago. until they ring the bell. kó tó submit. before you submit. ṣùgbọ́n àwọn kan. but some people. wọ́n lè má rí nǹkan rárá. they might not find nothing to write. àgbà script lọ́wọ́ I will not take the script from them. ronú ara rẹ báyìí. think about yourself. script ẹ gbọ́dọ̀ Where have you written your script so far? What kind of work have you done? My glory must shine. My glory must shine. If your glory must shine. If it must shine. You must walk. Oh yes. Wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ ní Kérúbù àti Sẹ́ráfù. There is a a group that was created in Kérúbù and Sẹ́ráfù. The a group of. Fògo Ọlọ́run. Show God. Show the glory glory of God. Ẹgbọ́rí ẹgbẹ́ Fògo. Show the glory of God. ògo ọlọ́run. show the glory of God reveal the glory of God. ó I am so pained so much. that group should be the one that we show uh, spreading the church of Kiribati uh, Seraphim. but it appears that it is a social club. every Sunday. every Sunday. one. lè gbé ìpàdé fògo sí ilé They can they put the meeting in my house. I'll take the picture to Peter's house. It is a gathering of drinking of liquor ah, and beer. And they'll be socializing. social gathering on. And they said it's also a social gathering. And they called it a group of showing God's glory. Oh, are you amongst them? go The group show the glory of God. You are living. You should be able to showcase the glory of God. So be ìwà láàyè ò bá ti If your life does not showcase God. You are defeating the purpose of your existence. The last assignment case of one is to evangelize. The last assignment Jesus gave to us to evangelize. So if you fail that assignment, yes, you might miss heaven. heaven. So I call it my glory must shine. The thing my glory must shine. My glory ọ̀run. Oh. Begin to pursue run. My the race of the heaven. Oh. Race after the glory of the heaven. sí And that glory cannot be in existence. Without you working. gbàgbé. Don't forget. As you are working. A ti yan àwọn agbára That some powers at their side. láti ní ẹ lára lẹ́nu iṣẹ́. afflict you in that work. láti pọ́n ẹ lójú lẹ́nu iṣẹ́ yẹn. to make you afflict you. láti fógun jà ẹ lẹ́nu iṣẹ́ yẹn. to fight you in that job. láti fi ìjì jà ẹ lẹ́nu iṣẹ́ yẹn. to fight you with storm in that job. báwọn tó bá ṣe dé òpin sàn. for those that lead to the end. láì ẹsẹ̀. without means now. àwọn náà máa padà ní ògo yẹn. they are the ones that will come back. àwọn ni glory wọn máa shine. that is the ones that glory shine. náà kò lè sí ògo cannot be a glory. láìsí ìdánwò. without a test. láìsí ìjìyà. without suffering. láìsí nínúbíni. without anger. láìsí ọ̀tẹ̀. without um, láìsí ìlara. without hatred. kò lè sí ògo. They cannot be a glory. so bó bá ti ń complain. so as you complain. pé ọ̀tẹ̀ ti pọ̀ jù. there so much antagonism. ìlara ti pọ̀ jù. so much hatred. ogun ti pọ̀ jù. so much battles. indirectly. indirectly. ó sọ fún Ọlọ́run pé. you say the Lord. mi ò ní ìdí ògo. I need no glory hallelujah. hallelujah. olùkọ́ jésù ẹ ń gbọ́ sà. bó bá ti ń complain. wọ́n ti ẹ̀ complain. Ah, olúwa oh, ìlara ìpọ̀ ogun ìṣe wa lè báyìí báyìí tí tèmi ṣe lè báyìí. Why is my soul my life? O mọ ògo fún ọ. You don't know the glory that you have. Ògo tá fún ọ. The glory given to you. Magnet ni. It's a magnet. Olú magnet àwọn nǹkan yẹn. It's the one that will attract. Nínú ilé tí ògo gbé. And the life the life. Face me and face you ni. It is a uh, face me and face me wise. Yàrá tó dojú kọ ògo. The house that faces the glory. Ogun ló ń Is battles is the one that faces the glory. Lápá ọ̀tún yàrá ògo. On the right hand of the glory. Alàgbà ọ̀tẹ̀ ló ń There is mockery there. Ẹni tó ń gbé ní apá òsì yàrá ògo. On the left side of the glory. Ìlara ló ń It's hatred that is there. Bí ògo bá ṣe jí láàárọ̀. Once glory wakes up in the morning. Ẹni àkọ́kọ́ tó máa fèsì ní ogun. The first thing you're going to face is. battle. Was bá ti lé. Once the battle is difficult. Tó Let me face the right. A fèsì ọ̀tẹ̀. To face antagonism. Tó bá tún lé bẹ̀. What is difficult. To face the left. I to real. To face hatred. Gbogbo yìí ni ingredient go. These are the ingredients of glory. Latin ní your lára. To afflict one. Lẹ́nu iṣẹ́ ògo. In the ministry Go, glory. Kí ògo So that the last Kí ó má bàa so that we will not shine. a man of God told her. "Oh Lord, lọ. dá stop this battle. wàhálà ẹ pọ̀. this what this problem is too much. this suffering is too much. ẹ̀mọ́ tọ́lọ̀ what God told that person. the Lord said. I will hear your prayer. but all the things I've given to you. ìwọ náà bá ń you too let me have them. he said ah. Lord, God. ìwọ lẹ tún sọ what are you talking about? olúwa sọ pé mo fún ẹ lágbára. he said I give you power. mo fún ẹ ní ògùn. I give you glory. mo fún ẹ ní ọgbọ́n. I give you wisdom. mo fún ẹ ní ìmọ̀. I give you knowledge. mo fún ẹ ní ẹ̀mí títa yọmí dáríẹ̀lì. I give you excellence. ìwọ dá padà fún mi. you should return that to me. ọlọ́run wá sọ fún. and God told me, lọ́jọ́ tí agbára bá ti bọ́ lọ́wọ́ ẹ. the day power departs from you. lọ́jọ́ tí ògùn bá ti kúrò ní ọ̀dọ̀ ẹ. the day glory departs from you. lọ́jọ́ yẹn lọ̀tá máa pẹ̀yìn that is the day enemies will depart from you. alábàbí ọjọ́ tó gún tó bá ti dáwọ́ dúró. the day battle stop. tí ọ̀tẹ̀ dúró. the antagonism stop. tí ìdí dúró. stop stop. ọjọ́ yẹn. that day. ọ̀tá máa pẹ̀yìn dà. enemies will dey. ọmọ tó fà á. you know what happened. ọ̀tá ò kì í bá aláìlógo jà. enemies do not fight a glorious death. ọ̀tá ò kì í bá ẹni tó bá wà ní kòròfo jà. enemies do not fight someone that. ẹni tí ò ní nǹkan kan tó kárì someone that has nothing to hide. ayé ò ní kéèsì pẹ̀lú the one has no case with that person. torí wèrè tó ń lọ títì yẹn. you see that bad man on the road. ibi tí wọ́n bá dé nìyẹn sá. how far they are pushed. kò ní problem. He has no problem. There was a bad man that was giving Omi kọ́tà It was given the, the feces. Ọmọ yẹn dẹ̀ survive. And the child survived. Kò diarrhea. had no diarrhea. Kò ní jaundice. Had no jaundice. Kò ní cholera. Had no cholera. What the bí ọmọ kan sí UCH. And the child was born to University of College. Uh, bí wọ́n ṣe bí. As that child was born. Wọ́n bí pẹ̀lú ibà pọ́njú. It was it was ó tún ní cholera. I had cholera. ó tún ní jaundice. I had jaundice. inú hospital dẹ̀ ló wà. And that child is now. Wèrè dẹ̀ wà ní àpáta. And a man was. Ó dẹ̀ fomi dọ́tà fún ọmọ. And gave the child. Síbẹ̀. Yes. Ọmọ ẹ wà lálàáfíà. And the child is alive. Èrò ayé ni pé. The thought of. Wọ́n ti bá ìyá ẹ̀ débi gbì. That they have pushed the child. So ìbàjẹ́ kò sí táyé ọmọ fẹ́ ṣe mọ́. torí ogun tó bá dé ìyá máa padà dé ọmọ. so wọn ò tún fojú sí ọmọ yẹn lára mọ́. ṣùgbọ́n ìwọ ìyá ológo. but you the mother of a glorious child. ìwọ gangan lógun wá. it is you that battles is facing. ìdí tó ń dẹ̀ ń wá ọ ní. the reason why they are searching for you. o ní ògo. you have a glory. torí ogun. because battles. inú bímú ìjìyà àwọn ni ingredient ògo. these are the ingredients of the part of glory. ó dìgbà tó bá là kọjá. until you pass it through. ẹ sà ilé tí iná bá wà. a house with a fire filled with fire. okay that's all right. ilé tí iná ò bá sí. a house without fire. eṣinṣin ò kí ń lọ flies do not go there. ẹ I want you notice that. ilé tí ò bá ní iná. A house that has no light, flies will not come there. Okay. Òru ṣe máa ń Do you see in the middle of the night do you see flies? But if it's iná bá wà. But wherever there's light. The flies will not come. Flies means. It is a spirit. Anyone that has glory, They look search for them all over the place. What you have in your hand. Is the reason why the problem is so difficult. Once you fight those battles. Are you overcome? That is then. You have an opportunity. Fún ògo For the glory of God. If you know how to use the glory of God. It will be better but if you don't know how to use it. it can be taken away from you. I will fi fún ẹlòmíràn. give unto someone else. let my glory shine. Amen. what we are that's what we are speaking to you. ògo ta ni kó shine the glory I say, to shine. ìwọ ni ògo náà. it is you that is the glory. go and shine. Let people see Christ in you. Dídé wherever you are. Let us pray. gbàdúrà. Let's pray. Let's pray. Isaiah 62. Isaiah chapter 62. Revelation 3.12. Revelation 2.17. Àdúrà kan la fẹ́ gbà. Mo lè fẹ́ kí a gbàdúrà yẹn dáadáa. Amen somebody. Amen. Amen somebody. Amen. Isaiah 62 verse 2. Yes. Àti àwọn kèfèrí yóò sì rí òdodo rẹ̀. Gbọ́ Àwọn kèfèrí kí ni tọ́pìkì wa yìí? What is the topic of today? My glory must shine. So, tí glory ẹ bá shine. If your glory shines. Àwọn kèfèrí. The Gentiles. Máa bọ̀ lọ́dọ̀ mi, wá ṣẹ́jú máa bọ̀ kọ́yà mi. Àwọn kèfèrí aríkìrí. And the Gentiles are seeing thy righteousness. So when you say my glory must shine. Tí àwọn kèfèrí ò dẹ̀ tí ì rí. And the Gentiles have not seen it. Your glory Your glory has not spoken. Mm. ṣé o ológo ṣá. do you know you have glory. but ògo tó níyàn kò tí ì ṣáì. but the glory you have has not shined. ó dìgbà tí àwọn kèfèrí bá rí. until the gentle. sin. tọ́wọ́ ti pàṣẹ ń wá Jésù. and by you they receive Christ. o gbọ́ ni ní ìgbà tí Jésù máa ń bèkọ́ àwọn kan kóra jọ wọ́n ní alàgbà àwa fẹ́ rí Jésù. Did you hear where Jesus oh, was? Pastor. They searched for Jesus. lẹ́yìn tí jésù fídì five thousand people lọ́jọ́ kejì ó travel lọ sódì kejì àwọn èèyàn wọkàn wọ́n wá lọ wọ́n alàgbà nígbà wo ni ìwọ wá sí èyí kì í ṣe kìkì ọ̀rọ̀ náà ló fẹ́ gbọ́ wọ́n fẹ́ bí àkàrà. they want to eat bread. until tí àwọn kèfèrí bá rí ògo ọlọ́run. until Jesus see the glory of God. báyìí ló ń fògo ọlọ́run. that is where you reveal yes. the glory of God kàwé. àti àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀. àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀. àti gbogbo ọba yóò rí ògo rẹ̀. ẹ sà Trump náà máa rí lára pé ah. Trump also say to you, ní ògo rẹ̀. This person is a glorious yes. person. Down. Sorry. Mm àwọn kèfèrí yóò rí òdodo rẹ̀ àwọn ọba ayé pàápàá àti ìgbòsọba yóò rí ògo rẹ̀ a sì fi orúkọ tuntun pè ọ́. hallelujah. a ó ṣe kiri sàn. a sì fi orúkọ tuntun pè ọ́. kàṣíwájú. èyí tí ẹni olúwa yóò dárúkọ. ẹnu ta ló fẹ́ dárúkọ yẹn. olúwa nígbà tẹ́ ẹ jóye ní celestial oyè wọlé jẹ́ oyè wọlé jẹ́ superior evangelist now sẹlẹ ni wọn ti fọọmù oyè yẹn àbí ṣùgbọ́n ìgbà tí ẹ bá fi ògo ọlọ́run ọ̀dẹ́ lẹ́bù kan bíbélì sọ wípé a ó ṣe kìrìsà a ó fi orúkọ titun pè ọ́ èyí tí ẹnu olúwa yóò dárúkọ. tó kò ní jẹ́ pé ìjọ kan ló máa dárúkọ ẹ̀ ẹnu ta ló máa sọ́sà ẹnu olúwa ọmọ tó sọ lẹ́sẹ̀ ó ní a ò pè ọ́ ní Ẹ́físíbà. you shall call it Ẹ́físíbà. nítorí pé inú Olúwa dùn sí ọ. because the Lord is with you. a ò pè ilẹ̀ rẹ ní Bẹ́úlà. torí a ò pè ilẹ̀ rẹ níyàwó. a ò forúkọ tuntun pè ọ́. tí ẹni Olúwa yóò ṣe kí ni sá. tí yóò dárúkọ. Ìwọ ó jẹ adé ògo pẹ̀lú ilé owó Olúwa. Hallelujah! Ibi tá a ṣe that's what we are working for. wọ́n fẹ́ kó gbàdúrà. I want you to pray. ẹ̀sà ní ìgbà tá a fẹ́ forúkọ titun kára mi pe àwọn apostole ní ayé Jésù. in the time of Jesus when persons were going to give a new name. kò sí nǹkan tó there was nothing like Christianity then. ẹgbọ́n mi o. you hear me. láyé Jésù. in the lifetime of Jesus. mọ́mi kò sí nǹkan there was nothing like Christianity. àwọn ọmọlẹ́yìn Jésù kí lorúkọ wọn. the disciples. apọ́. there were apostles ṣùgbọ́n lẹ́yìn ikú Jésù. but after the death of Jesus. wọ́n ṣiṣẹ́ apọ́sítẹ́lì wọn. they were doing the work of apostles. wọ́n dé ìlú kan tí a ń pè ní Antioch. The country, to the city of Antioch. ní ìgbà tí wọ́n dé Antioch. when they go to Antioch. àwọn èèyàn wá rí Jésù lára wọn. people saw Jesus in them. àwọn pípọ̀ yìí ṣe bí Kristi these people are acting like Christ. ibẹ̀ lórúkọ yẹn ti jáde pé Christian. that's how Christian. orúkọ yẹn là ń jẹ́ títí dèmí. is that name that we're being. àwọn kan ló ṣiṣẹ́ fún. some people were. àwọn apọ́sítẹ́lì ló ṣiṣẹ́ fún. it was apostles that worked for them. ní Antioch. in Antioch. bí ìwọ náà bá wá ṣiṣẹ́. if you also work. a forúkọ pè ọ́ ní ọ̀run. we will call you a given name. wàá bá Ọlọ́run sọ̀rọ̀ báyìí. just speak to the Lord. Olúwa. oh Lord. Olúwa mú mi dúró dé òpin. hold on take to the end. Jẹ́ kẹ́mi náà lè gba orúkọ tuntun. Ó yẹ sọ́ni àdúrà. Olúwa mú mi dúró dé òpin. Jẹ́ kẹ́mi náà lè gba orúkọ tuntun. Ó yẹ ó yẹ máa sọ́ni àdúrà. Revelation three twelve. Olúwa jẹ́ kí èmi náà dúró dé òpin. Olúwa let me be able to walk to the end. Jẹ́ lè gba orúkọ titun. Let me be able to receive new name. Jẹ́ lè gba orúkọ titun. gbàdúrà jésù olúwa wa. àmín àmín lórúkọ jésù. kí ni revolution three sọ ní twelve. ẹni tó bá ṣẹ́gun. hello. hello. ẹni tó bá ṣẹ́gun. He that overcometh. Òun ni èmi yóò fi ṣe ọ̀wọ́n nínú tẹ́ḿpìlì Ọlọ́run mi. Òun kì yóò sì jáde kúrò níbẹ̀ mọ́. Bẹ́ẹ̀ni. Èmi yóò sì kọ orúkọ Ọlọ́run sí mi lára. Èmi yóò kọ orúkọ Ọlọ́run mi sí mi ara àti orúkọ ìlú ọlọ́run mi tí í ṣe Jerusalem tuntun. èyí ni orúkọ titun. tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run wá àti. ní ìgbà tí ìránṣẹ́ kan ṣe iṣẹ́ kó tó mọ Jésù ṣe ló máa pa àwọn pastors. Before he knew Jesus, he was calling pastors. Kó tó mọ Jésù. Before he knew Jesus. Anybody tó bá lọ́wọ́ àlùfáà. Anybody that says I'm a priest. Profession ẹni pé kò ń pa ó dè wọ́n kí ni orúkọ ẹ tí mo sọ sọ ṣùgbọ́n ní ìgbà tí sọ torí ìwé gbà lọ́wọ́ gọ́fúnà pé kóun lọ pa wọ́n ní Damascus Damascus. ọ̀rọ̀ Isaiah sixty wá ṣẹ kí ni Sọ́ọ̀lù rí ní ọ̀nà ó pàdé Jésù bíbélì ní ìmọ́lẹ̀ mọ́ sí i bí ìmọ́lẹ̀ yẹn ṣe mọ́ sí ẹsẹ̀kẹsẹ̀. Immediately, ojú ẹ̀ His eyes were blind. Ojú ẹ̀ His eyes were blind. Kí ni ìtumọ̀ ojú ẹ̀ tó fọ́? What does it mean that his eyes were blind? Ojú ẹ̀ sí nǹkan táyé. That means he was blind. Ojú ẹ̀ sí ẹ̀ṣẹ̀. He was blind to sin. Ojú ẹ̀ sí ìwà èrí. He was blind of faith. Ojú ẹ̀ sí ìpànìyàn. His eyes was Ní ìgbà tí ojú ẹ̀ máa là. When his eyes was going to open. Ojú ẹ̀ là sí Jésù. He was ó dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn fún ní orúkọ tuntun orúkọ kúrò ní Sọ́ọ̀ ó di Paul. Tí Peter pàdé Jésù, apẹja lórúkọ ẹ̀. Orúkọ ẹ̀ kúrò ní apẹja, ó di apọ́sítẹ́lì. Afẹ́gbàdúrà ẹ̀ lẹ́ẹ̀kan sí. Wèrè kan bẹ ní Gádàrà. Ó pọ́pùlà bí ìsànú ẹlẹ́ta. Kí ni wọ́n pè é? Wèrè gathering. bóyá àlàbà lè mọ orúkọ ẹ. maybe man of. kí ló orúkọ ẹ wèrè but at the end of the day ní ìgbà tó rí ìmọ́lẹ̀ jésù òun ló mú ìrere wọ decapolis decapolis has ten local governments jésù òde kò dé local government yẹn lọ wàásù wèrè kádàrà yẹn òun ló mú ìrere wọ tẹ́ local government òun ló lọ ṣáìnì ìmọ́lẹ̀ Jésù òun ló mú evangelism wọ ibẹ̀ wèrè gádàrà ó padà di evangelist ní John four Jésù pàdé obìnrin kan létí kọ̀ọ̀ká obìnrin yẹn ló mú ìrere Jésù lọ wọ ìlú Samaria Jésù wọ Samaria títí tó fi kú kò lọ sí sẹ́ńbẹ̀ ṣùgbọ́n nípasẹ̀ obìnrin yẹn ó mú ìrere wọ ìlú Samaria apẹ̀lẹ̀ evangelist wọn náà wọ́n gbàdúrà báyìí lómi ó lómi fọ́gbó rẹ̀ tìrẹ̀ mọ̀ jẹ́ o olúwa lómi fọ́gbó rẹ̀ ah, olúwa lómi fọwọ́ máa gbá olúwa lómi olúwa lu ahọ́n mi olúwa lu orí mi olúwa lu ipá mi olúwa lu gbogbo ọ̀gbọ́n ara mi forúkọ ti tún bèrè ọmọ aṣọ àná. Rome 8 16. dúró dé òpin. Forúkọ tuntun pè mí. Forúkọ tuntun pè mí. Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Whatever you are going through now nínú iṣẹ́ tó ń ṣe. what you are going through in your work you are doing. Ó máa dópin. It will end ìṣòro yẹn máa dópin ìdààmú yẹn máa dópin kí ló kà Romans eight sixteen to eighteen. ẹ̀mí ti tara ẹ̀ ni ó ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé. ẹ̀mí ti ka ẹ̀rù ń bá wa jẹ́rìí pé. ọmọ Ọlọ́run ni àwa ṣe. ọmọ Ọlọ́run ni àwa ṣe. bí a bá sì jẹ́ ọmọ. bá a bá jẹ́ ọmọ. ǹjẹ́ àjogún ni àwa. àjogún Ọlọ́run. àjogún Ọlọ́run. àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi. àti àjùmọ̀jogún pẹ̀lú Kristi. bó bá ṣe pé àwa bá jìyà. bó bá ṣe pé àwa bá a jìyà. kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. ẹ sà ìyà tẹ́ ẹ bá jẹ yẹn. The suffering you're gonna suffer. Kí a bá lè ṣe yín lógo. So that you can be glorious. Nítorí mo ṣírò rẹ̀ pé. Ìwọ̀sí tó bá ọ yẹn kí a bá lè ṣe ọ lógo. The insult you receive is because you can be glorified. Ohun táyé fi ń pọn ẹ lójú yẹn sà. What the world is using to affect you. Kí a bá lè ṣe ọ lógo. So that you can be glorified. Wọ́n fọmọ pẹ́lú mi lójú some people have been. wọ́n fọkàn pọ́n ẹlòmíì lójú. some people are tested with. wọ́n fowó pọ́n ẹlòmíì lójú. some people money. wọ́n fi chọ́ọ̀chì pọ́n ẹlòmíì lójú. some people they have been. wọ́n gbọ́ ìpọ́njú àti ìjìyà yẹn sà. all the flexion. kí ọba lè bá jọba ní kàwé díẹ̀ mọ́ sí lọ. nítorí pé mo ṣírò rẹ̀ pé. mo ṣírò rẹ̀ pé. ìyá kàwé òkò tí. wọ́n sọ fún ẹnìkan mi ò mọ ìyà tó ń jẹ ṣùgbọ́n ìyà ìsinsìnyí kò ṣe é fi ṣàkàwé ògo tí a ó fi hàn torí ìyà tó ń jẹ right now kò ṣe é fi ṣàkàwé ògo tí a ó fi hàn mọ́mí ẹ lọ sọ fún ẹnìkan fọkàn ẹ balẹ̀ ìyà ìsinsìnyí kò ṣe é fi ṣàkàwé ògo tí a ó fi hàn alàgbà ní gbogbo ìjìyà ìsinsìnyí kò ṣe é fi ṣàkàwé ògo tí a ó fi hàn whatever you are going through now sir kò ṣe fi ṣàkàwé ògo tí a ó fi hàn nítorí ògo tí a ó fi hàn. because the glory that shall be revealed. ìlara ò lè rí níbẹ̀. hatred will not be worked to me. ọ̀tẹ̀ ò lè rìn bẹ́ẹ̀. antagonism cannot work in it. tafàtafà yìí ò lè dé ibẹ̀. arrows cannot work in it. nítorí ojú olúwa olúwa ní ibẹ̀. because the eye of God is there. bá ọlọ́run sọ̀rọ̀ báyìí. olúwa yí ìgbèkùn mi padà hold on top my trouble. ìyà tó ń jẹ mí yìí tó yí padà. this a uh, problem. jẹ́ kí àkókò ògo dé. wọ́n yọ sọ́ọ̀dì àdúrà. olúwa má jẹ́ kú sọ́nà bí èso. Lord, don't let me die like a flame. Wọ́n ní ìyà ìsinsin yóò ṣe fi ṣàkàwé ògo tí a ò fi. He said to this president. Agbára láti faradà dé òpin. The power to endure to the end. Ah, Dema ò lè faradà ó sá lọ sí Thessalonica. Dema could not endure he had to run. Agbára láti faradà dé òpin. The, the power to endure to the end. Olúwa fi fún me. Hold on, oh, give unto me. Fi fún mi. Give unto me. Jésù Olúwa wa. Àmín àmín lórúkọ Jésù. Mi ò láìkí bẹ́ẹ̀ ṣe gbàdúrà yẹn. I don't know I don't like how you pray. Ó dáa gbàdúrà rẹ̀ òye yín. He seems you don't understand that prayer. Gbọ́ Hear me. Agbára láti faradà dé òpin. The power to endure to the end. Sori yóò wá kú oṣù bọ́ èrè bẹ̀ nínú rẹ̀ ìyà lágbélébù o ṣùgbọ́n èrè bẹ nínú rẹ̀ ìyà lágbélébù o èrè àgbélébù ògo. ìyà sọ́mi àgbélébù. is a cross. ṣùgbọ́n èrè ń bẹ nínú rẹ̀. but there is profit. ìyà ni àgbélébù èrè àgbélébù kí ni ògo. Ìdòrí alágbélébú o, ṣùgbọ́n èrè bẹ nínú rẹ̀. Ìyá lágbélébú o, ṣùgbọ́n èrè bẹ nínú rẹ̀. Ìyá lágbélébú o, oh, èrè àgbélébú ògo. Nígbà tí Alájà máa kọ̀tẹ́, ó ní mi ò mọ̀ pé agbélébú bọ̀ wá di jó Agbélébú. suffering. Olúwa agbára láti fara dàdí o. Oh o Lord, the power to endure to the end. Some people don't cannot endure. Ẹ̀sà Dèmà ó pe Paul ó Paul Paul fẹ́ fi àwẹ̀ bá yé òde ó lè sọ fún mi. Paul wants to use the person. Ó tó bẹ́ẹ̀ It's enough. I think ní ìní I think today is when we're going to separate. Ah, ah, he said why? he said I'm going to Thessalonica. I took his bag. as Dema went to Thessalonica. that's where his work ended. that's where his name ended. all where we named them.

àwọn kan ti sá lọ. some people have been torí wọn ò lè faradà. because they cannot endure. yes àwọn kan ti lọ. some people have left. torí wọn ò lè faradà. because they cannot endure. àwọn kan ò lè dúró dé òbí. some people cannot endure. àṣemájọ òfò àwọn kan ti ṣolùṣọ́ àgùntàn. some people have been a shepherd. wọ́n ti nìkan resign nínú ẹ̀. they are resigning. torí wọn ò lè faradà. because they cannot endure. agbára tí máa fi faradà. the power of endure. <laughs> oh agbára tí tí mi ò fi ní ṣẹ́ láàbò agbára tí máa fi dúró ní òpin olúwa fi fún mi ó yá sọ ní àdúrà. Dàdúrà. Ó kó àdúrà méjì. Jésù olúwa wa. Ẹ yá gbàdúrà méjì tó kù. Let us pray this prayer to prayer points. Bí ògo ẹ bá fẹ́ tàn. If your glory is gonna shine. Tó o sì ṣiṣẹ́ ìránṣẹ́ yìí doing this work, this ministry. Ọjọ́ tó bá ti gbé kalẹ̀ kó bẹ̀rẹ̀. The day you established it. Ọjọ́ náà ni àwọn agbára kan náà bẹ̀rẹ̀ iṣẹ́. That is the day some powers also start their work. Láti dojú ti iṣẹ́ mi. To shame that ministry. Ìyẹn ló fẹ́ gbàdúrà báyìí. Is what you want to pray against. Gbogbo agbára. All powers. Àti ipá. And might Tó fẹ́ sọ agbára Ọlọ́run nínú ayé mi di ìtìjú. Now turn the power of God in my life to shame. Ṣé mo pé bí ìpọ́njú bá pọ̀ fún pásítọ̀? He said if there is so much affliction for a pastor ìpọ́njú a máa fa ìtìjú o. affliction will bring about shame. ẹ sà ẹ gbọ́ yorùbá mi ìpọ́njú a máa fa ìtìjú. will bring about shame. aláwọ̀ gádìrì mi gan tó ní lè lọ tọrọjú a máa tì í àti tọ́jú. gathering you go to you don't want to go there because you are ashamed. abájọ. No wonder. David ké. David cried. In Psalm four. In some. four. Wọ́n ní gbọ́ omi Olúwa. Say here, my voice Lord. Oh my God. Gbọ́ mi nígbà tí mo bá kíwé pè ọ́. Hear me carefully when I call. Gbọ́ mi nígbà tí mo bá ń pè é. Ọlọ́run òdodo mi. Ọlọ́run òdodo mi. Ìwọ ló dá mi ní ìdè nínú ìpọ́njú. Ṣe ojú rere fún mi. Ṣe ojú rere fún mi. Kí o sì gbọ́ àdúrà mi. Kí o sì gbọ́ àdúrà mi. Ẹ̀yin ọmọ ènìyàn. Ẹ̀yin ọmọ ènìyàn. Ẹ ó tún sọ ògo mi di ìtìjú pẹ́tò. Ah. Báyọ̀ ọdún láì bá ẹni bá wẹ̀ ẹ̀yin ọmọ ènìyàn mo gbọ́ ọlọ́run fà mí lọ sí tọ́pìkì ńlá bẹ́ẹ̀ yes ẹ tọ́jú ẹ̀ fún good morning Jesus ìdílọ́ka ẹ̀yin ọmọ ènìyàn ẹ̀yin ọmọ ènìyàn ẹ ó ti sọ ògo mi di ìtìjú pẹ́tò ẹ̀yin ó ti fi aṣọ pẹ́tò tí ẹ ó sì. ẹ tọ́jú ẹ ọyẹ sọ́dọ̀ mi. ẹ gbọ́ mi ògo glory ayé máa ń fẹ́ sọ di ìtìjú. the world wants to put it to shame àdúrà ló fẹ́ gbà. it's my prayer I wan pray. gbogbo ìkórìtà tí ayé ti fẹ́ dójú ti iṣẹ́ ìránṣẹ́ mi. that the world want to turn my work into Olúwa dìde fún mi. hold on rise up for me. ìkórìtà tí wọ́n ti fẹ́ dójú ti iṣẹ́ ìránṣẹ́ the point that they want to Olúwa dìde àdúrà. yes yes yes yes yes yes. yes. gbàdúrà. gbogbo agbára àti pẹ́. every power and might. tó fẹ́ sọ ògo ọlọ́run di ìtìjú. iná yanjú ẹ̀. fire sort them out. olúwa ṣàánú mi. Oh, agbára tó fẹ́ dojú tì mí. the power that wants to shake me. agbára tó fẹ́ dojú tì pè mí. the power that wants to shake my calling. agbára tó fẹ́ dojú tì ṣẹ́ ránṣẹ́. the power that wants to shake my ministry. olúwa o. oh lord ṣàánú fún mi. have mercy upon me. gbàdúrà. pray. jésù olúwa wa. àmín Ah, àmín lórúkọ jésù. ẹ gbàdúrà yẹn dáadáa. yeah no don't pray that prayer very well. agbára tó fẹ́ dojú ti. the power that wants to shame my ministry. ẹ sà. ṣé àmọ́ kó pọ́sibú kó dẹ̀ ṣùgbọ́n kí àwọn agbára kan kó máa dójú tì í possible for you to be good but some power shaming that ministry underneath. mi ò ní gbàgbé ní twenty fourteen. I will not forget twenty fourteen. bóyá ìyàwó mi máa rántí. Maybe my wife will remember. mo látòrí Facebook. I received a call from Facebook. twenty fourteen. in twenty fourteen. àwọn we are Colombia then ẹni pastor the person was speaking to me is a pastor. aṣọ́bìnrin ni not knowing anything. wọ́n they will just finished a night vigil. báwọn wo good morning Jesus. that they were watching good morning Jesus. that please. that we want you to come and summon. in their city. out of America Oh, out of America, out of the country. Then it, my man of God had no papers. Wọ́n population church wọn eight hundred. the population is about eight hundred in size. Can you say do you bow? it's not the gathering of your American church. it's an American church. wípé èmi àti àwọn rí pé mi ò lo English láti preach. is that is not speaking. wọ́n take a flight àwa mẹ́rin. that they can take a flight of four people. èmi me, interpreter mi ìyàwó mi me. anybody wife. bá fẹ́ mú dání. who else I want to Come take along with me. And told me that. How much do I receive? As I don't charge like that. So that they can prepare for so, me. So kì í sọ̀rọ̀ honorarium ten thousand. Is it not a not a honorarium five thousand dollars or ten thousand? Bẹ́ẹ̀ You know what that cost it? I have no papers. Tí fly. To fly? Yes. At that point. And the and the ministry was shamed. wà á rántí tí mo sọ yìí obìnrin yẹn wá pè mí léraléra. and the woman was calling him. mi ò wá lè gbé kọlu ẹ̀ mọ́. I could not pick up her call. ojú ń tì mí. I was shaking. ẹnu wo ni mo fẹ́ fi sọ fún. what would I do? her. kò gbé. mo dẹ̀ lè wàásù. And I can summon. Agbára Ọlọ́run dẹ̀ wà. And the power of God exists. Ọ̀rọ̀ Ọlọ́run wà. And the word of God exists. Ṣùgbọ́n agbára kan dojú tira ẹ̀ nínú ara. But the power is afflicted. Mi ò mọ ìkórìtà tó wà. I don't know at what point. Lóòótọ́ ló ní ẹ̀bùn. Truly you have a call. Òótọ́ ló ní ìpè. Truly you have a call. Òótọ́ ọwọ́ Ọlọ́run wà lára ẹ̀. Ṣùgbọ́n agbára kan wà. Tó dojú tì ẹ́ ní ìkọ̀kọ̀. Kẹ́pẹ́ Ọlọ́run yanjú ẹ̀ Pray. oyè oyè oyè sọ́dí àdúrà dàgbà. agbára tó ń dojú ti iṣẹ́ ìránṣẹ́ mi agbára tí ò jẹ́ kí n sọ̀rọ̀ níbi gíga agbára náà kò dòkú olúwa gbá wọlé oh, gbàdúrà gbàdúrà gbàdúrà ó yẹ kí o sọ̀rọ̀. Má dojú tì mí olúwa kí má dojú tì mí olúwa ṣé bí wọ́n ló pè mí mo sì jẹ́ ìpè rẹ̀ má dojú tì mí olúwa agbára tó ń dojú tì olúwa fi náà yanjú ẹ̀ máa ń gbàdúrà ó yẹ kó o ti kájú báyìí lọ agbára kan ló ń dì ọ́ lọ́nà agbára náà kọ́ dòkú lálẹ́ yìí are dying tonight. Begin to pray. Jesus, Oluwawa. Ah, ah, eh, eh, ah, eh, wa. Olúwa náà bẹ ṣe ìyanu lórí ọ̀rọ̀ yìí o. And God wants to wonders in this on this work. ọmọ ènìyàn. The children of God. Ẹ ò ti sọ ògo mi ìtìjú mẹ́tò mo fẹ́ kí gbogbo ènìyàn kó kọ ọ̀rọ̀ yẹn sílẹ̀ kó fi gbàdúrà lálẹ́ yìí. I want everyone to write that verse. As I Psalm 4, verse 2. Verse 2. Write it down. Ẹ̀yin ọmọ ènìyàn. Children of God. Ẹ ò ti sọ ògo mi di ìtìjú pẹ̀tù. Ẹ ṣàṣẹ́rẹ́ experience tí mo sọ yìí. Ó wù mí kí n lọ ọdún yẹn gbà yẹn. Ó dùn mí kò bẹ́ẹ̀ náà rẹ ẹnìkan tó pè mí ní London. not to far somebody called me in London. redeem ni. redeem. ó ní ẹ̀sà àwọn like administration ní. I uh, like administration. wọn fẹ́ kí n wá. I want you to come. pé uh, ní Sunday àwọn máa ní bíi five thousand. on Sunday five thousand members. bí àwọn máa ṣe báyìí ṣe báyìí. ọ̀dẹ̀ bí sísọ àṣọ. báwo báwo lè wá pẹ̀lú èèyàn bíi mẹ́fà. I can come with six people. ṣùgbọ́n àkókò yẹn sà. but at that time. olóòótọ́ ò sí. there was no true fruit to truthful people. kò sí ìwé ni mo mú kọ́ oh. kò sí ìwé. no papers. ẹ sà èmi tí wọ́n bẹ̀ mo ti wá ń dọ̀jì wọn pé alàgbà báwọn wá ní. ọ̀tà man of God why is it. mo busy díẹ̀. I am busy a little bit busy. mi ò dẹ̀ busy. and I, he was not busy. ó wù mí kí n lọ. he pleases me to go. ṣùgbọ́n agbára kan ló ṣe. but it's one power that they prevented me kánú mo wọ tírèènì lọ ní mi ò wọ oṣù tí n bá lò ní I don't know how many months I will spend if I take the train. mi ò wọ I don't know how many months I spend. agbára or oh, power. Ọlọ́run dúró sórí àdúrà yìí. The Lord stood torí pé ìyanu ní láti ṣẹlẹ̀ lábẹ́. Because something wonders from heaven Ẹ ò ti sọ ògo mi di ìtìjú pẹ́ tó. Ibi tó yẹ kó wà kọ́ yìí. Agbára kan ló sọ ògo rẹ̀ di ìtìjú. Àyẹ̀yẹ agbára náà ẹ ò ti sọ ògo mi ní ìdúpẹ́ tó ó ní olúwa sì ya ẹni àmì òróró rẹ̀ sọ́tọ̀ nítorí olúwa yóò gbọ́ nígbà tí mo bá képe yóò sì gbà mí nípa agbára ìgbàlà ọwọ́ ọ̀tún rẹ̀ pariwo olúwa gbà mí. àdúrà tó fẹ́ gbà láì olúwa gbà mí wọ́yọ́yọ́yọ́ máa sọ́ ní àdúrà olúwa gbà mí agbára tó ń dójú tì mí agbára tó mú ìtìjú bá mi agbára tó mú ẹ̀gàn bá ògo olúwa gbà mí lọ́wọ́ agbára náà kí ààyè gbà mí ó yẹ máa sọ̀rọ̀ màá dojú tì mí olúwa máa dojú tì mí olúwa ṣebí wọn ló pè mí mo sì jẹ́ ìwé máa dojú tì mí olúwa. Má gbàdúrà. Má dojú tì mí olúwa. Má dojú tì mí olúwa. Ṣé bí wọ́n ló pè mí olúwa. lọ sí òpin bẹ́ẹ̀. Begin to round up your Jésù Olúwa wa. Ní àmì àmì lórúkọ. Olúwa tí àdúrà wa ládé. Àmì Agbára tó dójú ti iṣẹ́ rẹ̀ agbára náà kò dòkú lónìí. Àmì Jésù. Gbogbo agbára tó ń pe ìpè rẹ lẹ́jọ́ ó yá ogun ọ̀run gbà wọlé. Àmì dì dìde ó pe pe Mósè lẹ́jọ́ Mósè sọ fún Olúwa ní jẹ́ kí àwọn èèyàn yìí lọ ó ní níbo Ọlọ́run wo ló sọ bẹ́ẹ̀ ó tilẹ̀ sọ ó ní ta ni Ọlọ́run náà ibẹ̀ ló ti kọsẹ̀ Ọlọ́run sì jẹ́wọ́ ara ẹ̀ Ọlọ́run tó jẹ́wọ́ ara ẹ̀ fún Fáráò agbára tó dojú tì ẹ́ lórí ọ̀rọ̀ ìwé ìgbélú rẹ̀ Ọlọ́run dojú tì agbára rẹ̀. Nebukadinasari ọba sọ̀rọ̀ ó ní sẹ́dáàkì mẹ́sàkì àti àbẹ́dínígò ta ni ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi àti lọ́wọ́ iná ìlérò ọlọ́run sì jẹ́wọ́ ara rẹ̀ fún ọlọ́run tó ya nebukadnésárì lẹ́nu ní ìgbèríko bábélì gbogbo ẹni dúró de ìtìjú àti ẹlẹ́yà rẹ ọlọ́run ṣàwọ́ lẹ́nu pẹ̀lú òun. àmì àmì lórúkọ jẹ́. láti òní lọ ayé rẹ kó fi òògùn ọlọ́run ògo tí wọ́n torí rẹ̀ ń bá ọjà ó yá kó máa bú jáde. kárakára ó kàn mí òye kárakára ó kàn mí òye ògo táyọ̀rọ̀ pé kò lè búyọ lára mi kárakára ó kàn mí òye. ohun táyé torí rẹ̀ bá ọjà láti kékeré tí wọ́n torí ẹ̀ gbé àjẹ́ńdà wọn lé ọ lọ́wọ́ pé ògo náà ò ní búyọ láti òní lọ ògo náà kò fọlọ. àṣẹ ọ̀run ṣe nìyí ẹ̀ jésù olúwa a fẹ́ lo àwọn ohun èlò yìí fún àdúrà. We want to use this material, spiritual items for prayers. Amen.